إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواج على àwọn ahadith tó wà náà wé two hundred golden hadith from the messenger of allah ti abdulmalik mujahid kọ ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia gbé jáde hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six la ń ṣàlàyé rẹ̀ bọ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ti sọ nínú hadith tí alimam al-bukhari tí wọ́n gbé jáde nínú sọ̀híhù wọn hadith number two seven six six two seven six six wípé òjíṣẹ́ ọlọ́run tí kàtọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ fún sọ pé ìjẹ̀tẹ́ni ibùsàbò alimobikot. ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje kíìlà àwọn tó wà ń bẹ̀ ǹjọ́ náà wá sọ pé ya Rasulullah rí òjíṣẹ́ ọlọ́run wa ma hunna kí làwọn ẹ̀ṣẹ̀ náà kọ́ọ́l òjíṣẹ́ ńlá wa wá bẹ̀rẹ̀ sí dáa kọ́ alákọ̀ọ́kọ́ tó sọ ní ìmọ̀ mórogún pẹ̀lú ọlọ́run táǹpì ní ẹ̀bọ eléyìí ni là ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ ibi tá a dé man fi ṣèrìkà billah báwo la ṣe lè pa ìmọ̀ mórogún pẹ̀lú ọlọ́run rẹ báwo la ṣe lè mú kú o how do we negate associating partner with Allah how do we negate polytheism àti wá ṣàlàyé alákọ̀ọ́kọ́ ìmú ìpẹbọrẹ tàbí ìmú ìmórogún fọlọ́run ọba níbi àwọn iṣẹ́ tí ọlọ́run ọba wọn ń ṣe tá a bá ti lè ní àdìsọ́kàn wípé ó ń bẹ pẹ̀lú Allah kọ́ọ̀lì kan adẹ́dá kan aomudabiron tàbí alákòóso kan ahar tó yàtọ̀ sí Allah àní nígbà náà a ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run níbi àwọn àfọ̀hálì rọ́bì àwọn iṣẹ́ tọ́lọ́run ń ṣe nìyẹn bá a ṣe wá gba dànù ni pé a ò ní nírú àdìsọ́kàn bẹ́ẹ̀ a ní ní irú ìgbàgbọ́ bẹ́ẹ̀ wípé ó ń bẹ pẹ̀lú àlá adẹ́dá kan tàbí alákòóso kan tàbí olùdarí alamari kan tayọ Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì ó ní tí a fẹ́ mẹ́nubà lónìí insha Allah àṣírkù fil ti wad du'a ìmúrogún pẹ̀lú ọlọ́run níbi ìjọsìn àti àdúà àfáàní wàhúwá àyà àbùdá wàyàdì ọwà má àlọ́hì ghayrahu minal anbiya wassalihin ó ní kí a máa jọ́sìn àti ká máa pèpè tàbí ká máa pè pẹ̀lú Allah ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run ẹlẹ́dàá wa. minal anbiya bóyá nínú àwọn ànábì ọlọ́run ni wasọ́ọ́lẹ́hìn abawon eni rè kalistighosa tibihim gẹ́gẹ́ bí ká máa wá ìrànlọ́wọ́ wọn wà dùà ihim àbí ká tiẹ̀ ké sí wọn ká képe wọn inda ṣàdá id nígbà tá a bá wà nù nira awírọ̀ ha tàbá tiẹ̀ wà nù dẹ̀kun wàhádà afálélé yìí o kí ni nǹkan náà ká máa képe ẹlòmíì tó tayọ Allah tó yàtọ̀ sí Allah subhanahu wà ta'ala bóyá nínú àwọn ànábì ọlọ́run àbí nínú àwọn ẹni rè ká máa pè wọ́n fún ìrànlọ́wọ́ ká máa wá ìrànlọ́wọ́ wọn tàbí ká máa pè wọ́n kí wọ́n ràn wá ṣe bóyá nínú ìnira nínú wàhálà tàbí nígbà tára tiẹ̀ asafi èyí tó ń sọ yìí fi ìlú tó ti pé ní tó bá ni ó pọ̀ nínú ìjọ àwa mùsùlùmí lónìí. wa akbar àwọn tí ó sì ru tó tóbi jùlọ náà ní apá kan nínú àwọn adan àwọn tó ṣe pé mina shirki bismi ń kún àwọn èèyàn ń èèyàn lágbára lórí irú yìí pẹ̀lú pé wọ́n ń fún lórúkọ míì pé kì í ṣẹbọ kì í ṣe ìmúrogún pẹ̀lú ọlọ́run orúkọ míì wo ni wọ́n á fún òun ni atawassul òun ni máa wá àkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run tàbí máa súnmọ́ ọlọ́run pẹ̀lú àwọn ẹni ọlọ́run yusamunahu bi ghayri ismihi wọ́n wá ń pè lórúkọ tí èṣù kọ ẹ̀ ìtàn hmm? pé tawasulu yìí àfáànílẹ̀ anna tawasula tọ́lábọ́n minallah ibi wá àsìtọ́ ó ní ká máa wá nǹkan tàbí ká tọrọ nǹkan lọ́dọ̀ ẹlẹ́dàá wa Allah pẹ̀lú nǹkan kan láàrin àwa àti ẹ̀ wàhádà lẹ́dí yàfàlù nàhú èyí táwọn ń ṣe yìí tọ́lábọ́n min ghayril la ká máa wá nǹkan látọ̀dọ̀ tí ìṣọ̀lọ́ ni o tàbá pe ànábì ọlọ́run kan pé ànábì kó ràn wá lọ́wọ́ ẹ rí i pé òun gangan la pè tàbí a pè àwọn kan tá a rò pé ní rí ni wọ́n àwọn gangan la pè ṣùgbọ́n tí wọ́n pè ní tawasul pípe ọlọ́run tàbí ìmọ̀ súnmọ́ ọlọ́run pẹ̀lú àwọn nǹkan kan tọ́lọ́run ti ṣe lẹ́tọ̀ọ́ fún wa náà jọ́sìn a padà ṣàlàyé insha Allah ta'ala àfààní wàhálà lẹ́dí yàfàlùnàhù tọ́làbùn min ghayrillah ìmọ̀ béèrè nǹkan lọ́dọ̀ ẹni tó yàtọ̀ sí Allah ni o kàkọ́ ò lè hìn bí ọ̀rọ̀ táwọn míì máa ń sọ pé almedad ya rasulallah hmm? ya jilani ya badawi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìlàkì ó ní kí wọ́n sọ pé eré òjíṣẹ́ ọlọ́run wá lọ́wọ́ ìrànlọ́wọ́ rẹ̀ là ń wà rẹ̀ jilani rẹ̀ badawi àbáwọn ẹlòmíì táwọn ọmọ orúkọ wọn ó máa sọ pé kí wọ́n ràn wọ́n ṣe wàhádà tọ́làbù ìbáàdà tún lẹ́gbẹ̀ẹ́ ìrìlà irú eléyìí tá à ń béèrè lọ́wọ́ àwọn ànábì ọlọ́run àbáwọn ẹ̀dá mi yìí ìjọsìn ni o fún ẹni tó yàtọ̀ sí Allah lè anahu dùá torí pé ìpè nìyẹn àdúrà nìyẹn wà dùá ó bẹ́ẹ̀ sì ni àdúrà òwẹ̀lẹ̀ ìbáàdà ìjọsìn ni gẹ́gẹ́ bá nàbí ṣe sọ fún wa nú àdìs tí Imam at tí wọ́n gbà wá tí wọ́n ní ìrànlọ́wọ́ láàyẹ̀tùlùbù láàyùtùlàbù a kì í béèrè rẹ̀ ìlàmìnà lọ́hí àyàfi lọ́dọ̀ ọlọ́run lè kọ́ torí ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ nínú súrọ̀ seventy one àyà ten súrà kọkànléní àádọ́rin àyà ẹlẹ́ẹ̀kẹwàá súrọ̀ tù nùhù nìyẹn ọlọ́run ni yumdedekum rabbukum bi amwalin wa rọ́bùkùn olúwa yín yòmdídìkùn yóò kún yín lọ́wọ́ yóò ràn yín ṣe yóò ràn yín lọ́wọ́ bí àmúwálé pẹ̀lú àwọn dúkìá wà bàníìn àti àwọn ọmọ ìyẹn nígbà tí ànábì wa nọ́ọ̀hù awùwàlù rúṣùlì tó jẹ́ òjíṣẹ́ àkọ́kọ́ tó ń pe àwọn èèyàn rẹ̀ síbi ìbáàdàtìlá ìwáàdà ìmáa fún ọlọ́run ọba Allahu Ta'ala ní òun nìkan ṣoṣo ní òun nìkan ṣoṣo nígbà tí anabi nuhu tí ó ń sọ fún fún wa ẹ jẹ́ ká ka sura seventy one kódà láti ayé alákọ̀ọ́kọ́ máa ti mú ṣùgbọ́n màá máa kà á màá sì máa tún ṣókíṣókí láì ní ṣàlàyé rẹpẹtẹ. ọlọ́run ní bisimilayi rahman rahim inna arsalna nuhan awalaran nuhu ilà kọ́ọ̀mì ì sí àwọn ènìyàn rẹ̀ and andir kọ́ọ̀màkà wípé kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ min kọ́bìlì ṣáájú àyà tí àwọn kó tó dé wá bá wọn àbábọ́n ìyà kan àlímú tó jẹ́lẹ̀ tẹ̀lé rò kọ́ọ̀l ànábì nóhù sọ pé ya kọ́ọ̀mì ẹ̀yin ènìyàn mi inni lakum nadirun èmi jẹ́ fún yín o. nadirun olùkìlọ̀ mùbínú tó hàn gbangba fún yín ayẹlẹ́ kejì nìyẹn ayẹlẹ́ kẹta bùnì ani ibùdókòlá kí ni ìkìlọ̀ mi pé ẹ máa sin Allah olúwa ẹlẹ́dàá yín kí ẹ sì páyà rẹ̀ wà àtẹ̀hún kí ẹ sì tẹ̀lé mi ayẹlẹ́ ni yaghfir lakum min dunubikum tẹ́ bá yóò fi orí àwọn ẹ̀ṣẹ̀ yín jìn yín wàyò àkírìkùn yóò sì lọ yín lára ilà ajálẹ̀ musamman lọ di àsìkò kan tá a ti sàmì sí i nínà ajalalọ dájúdájú ajalalọ àsìkò ti Allah <clears throat> ti ọlọ́run ọba ìdá ajá à nígbà tó bá dé láàyò akhor ẹnìkan ò lè lọ lára o láòkùn tó ń ta àlámù ìbáṣepẹ̀ ẹ̀ mọ́ ni. kọ́ọ́l ànábì Nuhu tún sọ pé rọ́bì olúwa mi ìní da'awtu qawmi èmi ń pe àwọn ènìyàn mi laylan lóru wan nahara àti lọ́sàn-án falam yazidhum du'ai falam yazidhum kò mọ̀ lé wọn kún ní kinní kan kinní kan du'ai ìpè tí ń pè wọ́n yìí ìlà firara àyàfi kí wọ́n tún ń sá fọ́rọ̀ ọlọ́run ni wọ́n ń sá ojú ọ̀nà ọlọ́run wọ́n ń sá ni o. sísá ni wọ́n ń sá tí n bá ń pè wọ́n wà inni kullama àyà keje nu wà inni kullama da'awtuhum àti pé dájúdájú èmi gbogbo ìgbà yòówù tí n bá ti ń pè wọ́n litaghfira lahum kó o bá lè ṣe àforíjì fún wọn ja'alu asabi'ahum wọn ò wá mú àwọn ọmọ níka wọn sí àdá ní ìmú ó ti dí àwọn etí wọn wastaghshaw thiyabahum èyí nìkan kọ́ ọ̀ wọn ó tún daṣọ wọn borí wàá sọ́ọ̀rù wọn ó sì rinlẹ̀ ṣinṣin wàtàkùbárù wọn ó sì máa sì gbéraga yẹn ni pé wọn ò rinlẹ̀ ṣinṣin inú ẹ̀ṣẹ̀ bọ morogún pẹ̀lú ọlọ́run máa pe nǹkan mi yàtọ̀ sọ́lọ́run wàtàkùbárù wọn á ṣe ìgbéraga irú ìgbéraga wo ni stikibaro ìgbéraga tó ga fúnma lẹ́yìn náà inni da'awtuhum jiharo èmi sì tún pè wọ́n ní gbangba fúnma. Hmm, ké pè wọ́n ìní dájúdájú èmi náà alamtu lahum mo ké sókè fún wọn mo kéde fún wọn wa asrartu lahum mo tún kéde ní ti kíni asrartu lahum israra ní ti kọ̀kọ̀ ní israra ní jẹ́jẹ́ ó pè wọ́n ní gbangba ó pè wọ́n kọ̀kọ̀ ó ké lóhùn rárá pè wọ́n ó tún pè wọ́n jẹ́jẹ́ fakultu stagfiru rabbakum n mò ń sọ ni wípé ẹ tọrọ àbí ẹ wá àforíjì olúwa yín innahu kana gọ̀fàrọ̀ dájúdájú olúwa yín yìí kana ó jẹ́ gọ̀fàrọ̀ ọba aláforíjì lọ́pọ̀lọpọ̀ yórí sí lè sàmẹ́ alaykum midrara yóò rọ̀ ọ́ fún yín subhanallah òjò lọ́pọ̀lọpọ̀ láti sánmà dídì bí rìbìtà àyà bí àmùwálé yóò wá kún yín lọ́wọ́ bí àmùwálé ìyẹn ni pé yóò ràn yín lọ́wọ́ bí àmùwálé pẹ̀lú àwọn dúkìá hmm, owó wàbánín àtàwọn ọmọ ẹni máa sọ pé population explosion mọ́ ẹni máa sọ pé ọmọ ti pọ̀ jù ẹni máa bẹ̀rù àti bímọ wípé ah tọmọ bá pọ̀ kí ni wọ́n jẹ bó láti tọ́jú wọn àwọn rò rí wípé tọmọ bá pọ̀ oúnjẹ ó wọ́n kò ní sí fún yín èyí gangan ní òtún wa máa jẹ́ ìrànlọ́wọ́ bí oúnjẹ ó ṣe pọ̀ tọrọ ajé ó máa dáa sí i ọlọ́run kùn yín lọ́wọ́ pẹ̀lú kíni yóò ràn yín lọ́wọ́ pẹ̀lú ọmọ hmm, pẹ̀lú dúkìá wọ́yá jẹ́ alákùnjánẹ́tì yóò ṣe àwọn oko ọgbà oko fún yín wọ́yá alákùn anhara àti àwọn odò tí wọ́n ń ṣàn án ibi tá a lò ń bí ni pé ọlọ́run ní máa ràn yàn lọ́wọ́ alimedad ọlọ́run bá nìkan ló lè fún yàn gẹ́gẹ́ bá ṣe rí nínú sọ́rọ́tù Nuh sọ́rọ́tù Nuh sura seventy one aya twelve kì í ṣe aya ten aya twelve àfààní wa mina ṣíríkì filẹ̀ ìbáàdàtì nínú ìmọ̀ọ́mọ́rogún pẹ̀lú ọlọ́run nínú ìjọsìn ṣírkulẹ̀ háàkì bíyà ìmọ̀ọ́rogún níbi ìdájọ́ ìdá àtakọ̀dà lè háàkì mú nígbà tí adájọ́ bá ní àdìsọ́kàn tàbí tó nígbàgbọ́ awele mahkum tàbí ẹni tá à ń dájọ́ lé lórí bá nígbàgbọ́ àbúládìsọ́kàn ádámà salahiyati hukmillah kí ló dìsọ́kàn kí ló gbàgbọ́ wípé ìdájọ́ tọlọ́run kò dáa èyí tó jẹ́ tayé tí wọ́n forí wọn gbé kalẹ̀ òun ló dáa àwọn àjá zala hukma bi ghairi yìí tàbútì ẹ sọ pé ó tọ́ ká tún dájọ́ pẹ̀lú òfin tó yàtọ̀ sí tọlọ́run eléyìí ni mú orogún pẹ̀lú Ọlọ́run níbi ìdájọ́ <clears throat> ṣókí ọ̀rọ̀ tí à ń sọ lónìí níbi káyífà náà ń fi àṣeríkà bìlà ó ní pé ọ̀nà wo la lè gbà mórí bọ́ nínú àwọn ẹbọ ẹbọ ńláńlá orogún pẹ̀lú Ọlọ́run aṣọ tàlákọ̀ọ́kọ́ ìyẹn ni ká má ní àdìsọ́kàn alákọ̀ọ́kọ́ ká má ṣe ní àdìsọ́kàn tàbí ìgbàgbọ́ pé ẹnìkan tún jẹ́ adẹ́dà tàbí ẹnìkan tún jẹ́ alákòóso tàbí ẹnìkan tún jẹ́ olùdarí àlámọ̀rí yàtọ̀ sí ẹlẹ́ẹ̀kejì tá à ń ṣàlàyé lónìí òun ni wípé níbi ìjọsìn wa a darí rẹ̀ sọ́dọ̀ a sì ní ní ìgbàgbọ́ pa a lè sin nǹkan mi yàtọ̀ fún a ó máa darí àdúrà wa ìpè wa ìjírẹ̀bẹ̀ wa sí alo utahala ọlọ́run ẹlẹ́dàá wa a ò ní ní àdìsọ́kàn tàbí ìgbàgbọ́ pé a tún lè ké pe ẹlòmíì a tún lè ké sí ẹlòmíì a tún lè wárí fún ẹlòmíì tayo Allah Subhanahu wa àní máa wá ìrànlọ́wọ́ àsì ní máa wá àrànṣe àní máa wá ìkúnlọ́wọ́ àní máa wá àtìlẹ́yìn lọ́dọ̀ ẹnikẹ́ni àyàfi Allah subhanahu wa ta'ala èyí tá a fi wá kásẹ̀ rẹ̀ ni pé gbogbo ohun ti ń jẹ́ ìdájọ́ àní ní àdìsọ́kàn tàbí ìgbàgbọ́ wípé ìdájọ́ míì tó yàtọ̀ sí ti Allah àti tọlọ́run èyí tó wà nù kúránì àti súnà pé ìdájọ́ míì tún dáa jù lọ tàbí ó dáa tó a ní ní ìgbàgbọ́ tàbí àdìsọ́kàn wípé ó tọ́ pé a lè lo ìdájọ́ míì láti fi dájọ́ yàtọ̀ sí ti kúránì àti súnà kódà ká nígbàgbọ́ pé ti kúránì dáa jù lọ ká nígbàgbọ́ pé ti súnà dáa jù lọ a ò gbọ́dọ̀ sọ pé ó tún tọ́ láti lò ó kọ́lọ́n kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ yìí àfikún kékeré tí èèyàn ò bá gbàgbọ́ wípé ìdájọ́ kan ń bẹ tó dáa tó tọ́lọ́ téèyàn ò sì ní àdìsọ́kàn wípé ó tọ́ka lórí ìdájọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá lò ó nígbà náà kò ní jẹ́lẹ́bọ tàbí tí wọ́n bá lò ó lé lórí kò ní jẹ́lẹ́bọ yóò máa jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó bá ní lọ́mìí pé ó bá a mú náà báwọn náà bí ó tiẹ̀ jẹ́ ìdájọ́ ọ̀tọ́lọ́wọ́ náà ṣùgbọ́n kò burú

وفي الآخرة حسنة وقنا عذاب نار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته